salamu aleikum Kabirulai entertainment ló ní ká ṣe yín pẹ̀lẹ́ gbogbo ẹ̀yin oníbàárà ọjà wa a ní ká fi tó yín létí ni o wípé wàràwàrà làwọn ọjà wọ̀nyí ń tà lórí audio cd àti video cd àkọ́kọ́ ni àfẹ́sọ́nà látọwọ́ alhaji kọmọrùdín yusuf ọdúnlámi ayélóyún àti pin fásilà ké aka oríire orin àgbọ̀ fi kọ́gbọ́n bíi wá sí ìdílẹ̀ tó ń ṣètọ́sọ́nà ọ̀rọ̀ ìfẹ́ láàrin olólùfẹ́ méjì àfẹ́sọ́nà kí ló ṣẹlẹ̀ tọkùnrin ò fẹ́ láya nílé mọ́ ohun tí mo mọ̀ ni pé wà ọkùnrin burú gan-an. kí ló ṣẹlẹ̀ tọkùnrin ò fẹ́ nílé mọ́ ohun tí mo mọ̀ ni pé wà ọkùnrin burú gan-an. ah, ah kí ló ń ṣẹlẹ̀ o kí ló ń ṣẹlẹ̀ tóbìnrin ò fẹ́ lílé ọkọ mọ́ ohun tí mo mọ̀ ni pé wà obìnrin lóhun tí wọ́n ká. ṣẹlẹ̀ sọ́ọ́. ó ti wọ́n máa ní. gbọ́ ẹ rí i pé gbogbo ilé ló gbọ́dọ̀ ní àfẹ́sọ́nà ayélóyún àti pé fásilà ẹ fàṣà sí oríire ló parapọ̀ gbé e jáde ọ̀kan nù. wọn ò kú sọ pé wọn ò fẹ́ ọmọ débi pé ó máa jàyà ò pé mo fẹ́ já ẹ jù sílẹ̀ o. bákan náà ni golden child olúọmọ látọwọ́ ustaz adam abdulmajid aka àríkẹ́wúyọ̀ náà ti wà níta báyìí lórí audio cd àti fídíò cd ọ̀rọ̀ tó sọ lórí ọmọ òkèrè orin àgbọ̀ fi kọ́gbọ́n ọmọ nígbàgbé tó dára dùn ún gbẹ́ nígbà gbogbo golden child olúọmọ. a fẹ́ kú gbẹ̀yìn dúnú wa lórí ọmọ wa. ṣe Allahu ni má fi mí rárẹ̀. a fẹ́ kó gbé ìdùnnú wa lórí ọmọ wa. wọ́n ló lè ṣe Allahu ni má fi mí rárẹ̀. a fẹ́ kó gbé ìdùnnú wa lórí ọmọ wa. ọba lára tí fi ni dára ọba tó ní mí abiyamọ ẹsà mi ẹ o kẹfọwọ́ gbọ́jú a ò ní rí wàhálà o lórí ọmọ wa àwọn kan bẹ̀ tán bímọ sáyé náà sì ń dunnú lẹ́yìn ìdùnnú ọjọ́ ìbí ọmọ bá sọkún ẹtún ẹni tó bímọ sáyé tó dọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ wọ́n pa àwọn àfáà kan fún lórúkọ ẹtún wàrà ọlọ́run ọba ọmọ bá tún kú kí má sunkún gbẹ̀yìn oore tó bá ṣe fún mi. síbẹ̀ o ọ̀kan tó rèé táwọn àgbà ọ̀jọ̀gbọ́n olórin islam mẹ́ta parapọ̀ ṣe alhaji ibrahim labaika the golden son of islam alhaja asisat lawal otibiya àti alfa saheed ọlásùnkànmí ọmọtáyé ń fẹ́ àìtí ìpọ̀ tó tí wọ́n fi àkọ́lé ẹ̀ ní ọmọ ìyá mẹ́ta ṣe ò jẹ́jẹ́ kírú rẹ̀ kó jẹ́ kó pẹ́ ó ti jáde o. vcd láyé ọjọ́ sí ni. orin kúnlé meyọ̀ àbíkẹ́yìn. ọ̀rẹ́ kiri wí àròjinlẹ̀ orin tí kọ́ni bá ṣe láyé ẹni. àlàyé kádàrá àtúpalẹ̀ orin tó fọgbẹ́ lọ. láyé ọjọ́ sí. láyé ọjọ́ sí láyé kan bẹ̀rẹ̀ adó èkìtì tí wọ́n ń pè lódò ẹ̀jẹ̀. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ two thousand and four ló ṣẹlẹ̀ lọ́dún yẹn òjò kan ló rọ̀ inú wa dùn gbé ilẹ̀ yìí tura. bísí kì orin lajẹ ọjọ́ sí. àwùgbẹ́ gbọ́dọ̀ mú kọ́gbọ́n mọ tó kà lọ́rọ̀ ẹ̀ ó ti jáde wìtìwìtì ló ń tà. kẹmíla entertainment shop one ten oyosore cd market bọ́ládé oṣòdì lagos ló ń pẹ́ ló ń tà. ó wà ní dancent ventures alaba international market èkó akíọ̀dé records lábẹ́òkúta olúfúnmiláyọ̀ records nílọrin àríyá records lọ́ṣogbo olúwatóbi records lákùrẹ́ yankee records ládó èkìtì telephone zero eight zero three five three eight three two three three tàbí zero eight zero five two seven two seven two nine. lọ ra tiẹ̀ wìtìwìtì ló ń tà. mi bá lọ tó bọ̀ ọpẹ́ ńlá ni ara mi ọ̀run mú. Oh Allah the Almighty Allahu Allah Protect me and guide me Allahu Allah love and mercy Allah, Allah. don't deprive me From beholding your beauty Allah, Allah. Oh, my Lord. àná ayakunu li waladun. bẹ́ẹ̀ni. wàlámi amsasni basharun. Saheed Balogun lẹ́yìn ìgbà tó náwó tó mọ́ wa. wala kadhalika Allahu yakhluqu ma yasha'u. ọlọ́run mọ̀jà yóò kọ́ tèmi. idha qada amra. mọ̀jà wo orí mi sàlábà. fa innama yaqulu lahu kun fayakun dùnú. má sì jẹ́ ń sì sí ọlọ́run. iná masala Isa Madallahi kamadala Adama. Mọ̀jà yóò rí tèmi bàjẹ́ rárá. Kàlẹ́kà umi turabin. Mọ̀jà ń sunkún lórí ọmọ. Thumma qala lahu kun fayakunu. Mọ̀jà ń sunkún lórí ìsẹ̀mí ayé. Wa huwa alladhi khalaqa samawati wal arda bil haqqi. Mọ̀jà ń tẹ́lẹ̀ yakulu kún fáyàkù. mo fẹ́ sọ̀rọ̀ nípa orin orin orin jẹ́ ọ̀nà kan tó yá láti kọ́ àwọn èèyàn ní ìmọ̀ a sì tún máa ń fi orin kọ ìwà ìbàjẹ́ ohun ìkìlọ̀ àti ìbáwí ṣùgbọ́n lóde òní orin kọrin ti gbayé kan tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn akọrin òbíkítà bẹ́ẹ̀ sì ni àwọn ìjọba wa náà náà ní ìjàmbá tó wà nínú rẹ̀ tàbí irú ìpalára tòun tàkóbá tó lè ṣe fún wa láwùjọ kí ni nǹkan náà bí ò ṣe irú àwọn orin burúkú tó lè bayé ọmọdé jẹ́ tí àwọn olórin hip hop kan bẹ̀rẹ̀ sí ń kọ báyìí tí àwọn èèyàn sì ń gbọ́ káàkiri ìgboro orin súfèé ń tàka ilẹ̀ òkèèrè ni wọ́n ń pè ní hip hop kì í ṣe orin ilẹ̀ wa ń bí èdè òyìnbó ni wọ́n ń sábà fi kọ jù nígbà kan rí ṣùgbọ́n ní báyìí àwọn èèyàn wọn náà ti ń fi èdè Yorùbá kọ́ tó fi jẹ́ pé gbogbo ohun tí wọ́n ń sọ ló máa ń yé tọmọdé tàgbà yálà ó nítumọ̀ gidi tàbí ìrẹ́gbẹ̀ lásán ohun ìsọkúsọ tí wọ́n máa ń kọ nínú rẹ̀ lára ìsọkúsọ bẹ́ẹ̀ tó ń lọ níta báyìí ni orin nǹkan tó ń sọ iye òǹkà tí ọmú jẹ́ láì tẹ ẹ̀dá pè rárá tàbí iṣẹ́ ẹnu po bẹ́ẹ̀ náà ló ń sọ iye tí nǹkan ọkùnrin náà jẹ́ láì fún lórúkọ míì tó fi lè ṣókùnkùn létí àwa ọmọ kéékèèké orin burúkú tó ń sọ gbangba ń pé kí wọ́n dá obìnrin dùbúlẹ̀ èyí tó ń sọ pé kí wọ́n súnmọ́ wọn kó bá wọn ṣeré oge àti èyí tó ń lanu gbàgà tó ń dárúkọ ojú ara obìnrin bíi pé kì í ṣe ọ̀nà tí òun náà gbà wá sílé ayé nìyẹn tábáwí apera rẹ̀ lálàjì nígbà mìíràn ẹ̀wẹ̀ a máa pera rẹ̀ ní mùkàdámọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ohun tó bani lọ́kànjẹ́ ń bẹ tó sì yẹ kí àwa òbí ó mójútó ni pé àwa ọmọ kéékèèké tí a ò mọ ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ tàbí ronú lọ ibẹ̀ tí ń gba orin náà bí ẹni gba igbá ọtí bí wọ́n bá ti gbọ́ wọn á bẹ̀rẹ̀ ijó àràmàǹdà tí wọ́n ó sì máa kọrin ìkọkúkọ náà pẹ̀lú bẹ́ẹ̀ ibi tí ewu wà gan-an nìyẹn o gbogbo wa la mọ̀ dájú ṣáká pé ọpọlọ ọmọdé a máa jí sórin kíkọ ní kíákíá bẹ́ẹ̀ náà ló ṣe rí fún ìgbọ́kúgbọ́ tí wọ́n ń gbọ́ yìí kíá lọ́gán ló ń wọ̀n wọ́n lórí tó bá sì wọ̀n wọ́n lọ́pọlọ tán wọ́n á fẹ́ máa mú ohun tí wọ́n ń gbọ́ náà ṣẹ bó bá rí bẹ́ẹ̀ kí wá la fẹ́ sọ àwùjọ wa dà èyí kò lè bímọ re fún wa o dájúdájú àwọn tí ò lólùbáwí tí wọ́n ń kọrin àlùfàṣà yìí ò kọ̀ kí ayé ọmọ ẹlòmíì ó di búrúbúrú kó jóná ráúráú òbí ni kó kìlọ̀ fún ọmọ rẹ̀ lórí orin àlùsí wọ̀nyí kò sì yẹ ká máa ra irú orin bẹ́ẹ̀ sílé ká má bàa fọwọ́ ara wa fa ìparun ọmọ wa o ọlọ́run ò ní jà parun o àmín. a ò mọ ohun tí àwọn àjọ tó ń rí sí orin tó ń jáde tí irú àwọn orin burúkú báwọn yìí fi ń jáde kò rí gbà kò yé èèyàn ó tún ń jáde tán wọn ò lè fòfin dè é pé kò gbọdọ̀ di títà àti dídán láwùjọ ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ wọ́n rò pé pọ́ ló ń pọ́ nítorí pé ẹnìkankan ò lè báyé jẹ́ nítorí pé ẹnìkankan ò lè báyé jẹ́ wọ́n ní àwọn ń ṣe fàájì tàbí àwọn ń dáṣà gbọ́mi yé dáadáa o mọ̀ pé orin kíkọ ò dáa o nítorí pé àṣìwí ò tó àṣìgbọ́ àti pé ọ̀rọ̀ là ń pè lórin bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ là ń fi ìlú sọ ìkìlọ̀ ohun ìmọ̀ràn rèé létí ìgbọ́ àwọn àjọ tó ń rin sí orin tó ń jáde sórí igbá kí wọ́n ń tètè kó gbogbo àwọn orin àlùsí wọ̀nyí ńlẹ̀ o kó tó fa ìwà ẹ̀ṣẹ̀ tó lè mú Ọlọ́run bínú o nítorí pé Olúwa wa dá ojú ara fún takọtabo fún ìdí pàtàkì ó fi wọ́n síbi kọ́lọ́fín tó jẹ́ pé téèyàn ò bá fihàn kò lè ríta láéláé tí àwọn nǹkan bá wá ń tẹ̀sí àgẹ̀rẹ̀ kọlu òfin ọlọ́run lórí ohun tó fi pamọ́ sáyè pamọ́ lára wa kò yẹ kó gbà wọ́n láàyè níṣẹ́ ló yẹ kó jẹ́ kó mọ̀ pé ohun tó burú ni wọ́n ń ṣe ó sì lòdì sí àṣẹ ẹlẹ́dàá wa tọ́gẹ̀dẹ̀ bá ń pọ́n àpọ̀jù yóò bàjẹ́ nìyẹn orin àlùfàṣà kì í ṣe fàájì ẹ jẹ́ ká ṣọ́ra gidigidi bàbá tá ń ṣe là ń tọ̀ nítorí pé bí àbátọ̀ ẹ̀yin òbí wa sọ pé yóò di ẹran onídìí a ò pé orin kíkọ ò dá o gbogbo onímọ̀ lágbàáyé ló gbà pé orin yá láti fi kọ́ mímọ̀ àwọn onímọ̀ lágbàáyé náà ló tún jẹ́ ká mọ̀ pé orin tó dá láti máa kọ tàbí ká máa gbọ́ dúdọ̀ ní orígun wọ̀nyí orígun kínní orin tó ń yin ọlọ́run ọba tó sì ń fi ọpẹ́ fún un orígun kejì orin tó ń kìlọ̀ ìwà ìbàjẹ́ orígun kẹta orin tó ń gbani nímọ̀ràn tó dáa orígun kẹrin orin tó ń ṣàdúrà fẹ́ni tí ń kọ́ àtẹni tí ń gbọ́ orígun karùn-ún orin ìtàn àgbọ́fikọ́gbọ́n orin oríkì yálà èèyàn tàbí ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni orígun kẹfà tí orin dálé lórí mo fi àsìkò yìí kí ẹ̀yin bàbá wa àlùfáà wa alhaji mumin damilọ́lá ẹ̀sìn ògbàmíláyè mr lecturer adúpẹ́ gidi lọ́wọ́ irú yín tí ò jẹ́ kí orinkorin ó gba ìjọba dé àgbo islam gbogbo orígun mẹ́fẹ̀ẹ̀fà ta kà yìí lẹ fi ń kan orin tiyín làákàyè tó pé ìròrí tó dáa ìbẹ̀rù ọlọ́run ohun ìmọ̀ ìjìnlẹ̀ ló sọ yín di mr lecturer láwùjọ olórin mùsùlùmí mo ń gba ẹnu àlùfáà wa àgbà bàbá wa alhaji prince olùdóye ibrahim adédèjì èké ẹ̀mí òfẹ́ ìnira mufasir àgbà fún gbogbo ìlú àgbára adamonlawo ayatawo wadaolatawo the kidmotil islam kí n yín pẹ̀lú gbólóhùn yìí pé báwo ni bá ṣe yìn ọ́ o ọlọ́run mi bí n bá lájọ kẹ́ ìwọ ọlọ́run ọba náà ni bẹ́ẹ̀ ń bá láṣàkẹ́ ìwọ ọlọ́run ọba náà ni ọlọ́run ọba ò àtòfọlákì àtòfọlákì àtògbáralé àtòfọ̀rọ̀lọ́lọ́ ọlọ́run ọba. ìkúnlẹ̀ ni mo wà ẹ́ ẹ̀dá mi jọ káyé má ṣe gbogbo mi jẹ́ o ìpín rere tí mo yàn káyé má ṣe lè rìn ní mi èyí tó kù díẹ̀ káàtó jọ̀wọ́ bá mi tún ààyè mi ṣe. fàdúrà gbé mi fàdúrà gbé mi o bí kádàrá ò bá jẹ́. this lady Sebutu ṣe Sherry, I am the president of the Golden Movie Ambassador of Nigeria. We build, believe in rebuilding, rebranding. I said it before this program started. Revolution is on the way. If you are a musician by birth and inclination, sing for tomorrow. And ọjọ́ ọ̀la wa ló gorí stéèjì. Wọ́n ní tẹ́yìn ẹni ten ẹ̀yin àfáà wa gbádé orin kẹ́ ẹ sọ fún mo ráwọn olórí islam mi gan wọn mọ sọkí ah, sọkí mọ nǹkan gangan máa kọrin wọnú náà lọ sọkí máa kọrin wọnú. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. ọ̀rọ̀ wa ọ̀pọ̀. yẹ́ẹ́. طالب العلم والإسلام سر لهما ìtakúrè. adamallahu hayatak. ọlọ́run dá àwọn ààyè kọ̀ọ̀kan ó dá wọn fún ọ̀rọ̀ tiẹ̀. inú họ́ọ̀lù yìí ọ̀rọ̀ kan ò lè tà ń bẹ̀ lẹ́yìn kí wọ́n lùlù àti kí wọ́n sì gbowó. àmọ́ ṣáájú ọ̀rọ̀ mo pe alhaji sadiq àbí sadiq àti tí wọ́n kọrin islam àbí mo rí ní mo sì rí alhaja ó dàbí kí wọ́n yà fún náà ìdí ẹ̀. mo sì rí alájà sáàìdá fatima aljafariya ń bọ̀ lọ́wọ́ rí mo rí i mo ráwọn olórin islam yòókù náà ń bi yín léèrè ọ̀rọ̀ dọ̀rọ̀ islam bó o lẹ ti fẹ́ ṣe islam táwa nù ẹ̀. that is my first question fún gbogbo ẹ̀yin tẹ́jú lórí ẹ̀sìn islam. sọdíkì ọ̀hún òun ní yan káàkiri abẹ́sẹ̀ wá sí jókòólẹ̀ àǹfààní ọ̀ ń bi yín léèrè ẹ̀yin tẹ́ ẹ jó lórí ẹlẹ́rìn islam bóò lẹ́ ti fẹ́ ṣe islam yìí pẹ̀lú orin yín tẹ̀ ń kọ yìí mo sọ̀rọ̀ kí dámilọ́lọ́mọ́ àgbẹ̀ yíyé dáró ní ń pe àfáà yìí islam ẹ̀sìn tiwa ni ẹlòmíín bẹnu wa níyìn ẹlẹ́sìn ìsìláàmù ni àmọ́ ẹ̀sìn ìsìláàmù rẹ̀ wúlò lára rẹ̀ ní tó bá ti mú ọ tó ń jẹ́ orúkọ ìsìláàmù tó ń bá mutí ọmọ yẹ̀ yé ní oyè ṣe ìsìláàmù èyí ṣe ìsìláàmù mo sọ́rí o Ìlọrin làwa ti wá ọ̀ ẹ̀dá kun. èyí ṣe ẹ̀yin olórin Islam tẹ̀ ń bẹ́ẹ̀ nù hall lọ́dọ̀ ẹ̀sìn ọgbàmíláyè yìí ẹ dákun bó láti sí pẹ̀lú ìsìlámù yìí. ẹni ọkọ́kọ́ dá orin ìsìlámù lẹ̀ kó tó di pé ẹ̀yin tẹ̀ ń kọ́ lónìí ẹgbàá yunifásitì Ìlọrin ló ti parí à ń pè ní Abdullahi Abdulwahab Falowo Abdulwahab Falowo yìí ń bẹ láyé lónìí ẹ̀yin olórin ìsìlámù ǹjẹ́ ẹ rántí ẹ̀ ta ló kọ nínú yín tó kí Wahab Falowo lẹ́ẹ̀mẹrin inú pílẹ̀tì ẹ̀nu yìí Allah níta àwọn aríwọ̀n yìí ọ̀wá da amánú islam ní àmà kan bẹ̀bì di tínrín tínrín wọ́n wá yí di sáyé báyìí kéèyàn máa ṣe báyìí nínú hall ṣe rí nǹkan ṣe olórin islam ṣe rí pé ẹ̀gbádùn ẹ̀yin ọmọ tẹ́ wáyìn tẹ́ ń jó wọn ni ṣe rí nǹkan islam yín ń sàárẹ̀ ẹ̀yin gan ọ̀gbádùn orin Islamu ẹ̀ mọ́ tí ń jó orin ìsìláàmù ni nǹkan ṣe yín ni ẹ ti sọ orin ìsìláàmù di rádàrà dán mára yín lọ́wọ́ ni nígbà tí ìsìláàmù ara ti yín ò pé ẹ wá fi ń ba àwa tá à ń bẹ nínú ìsìláàmù jẹ so ejó Islamu náà lè yí tí ń rí bíi ọ̀pá aláṣìbìkà tó ń bẹ níyìn ìjó lẹ́ẹ̀kan. ìjó sìnà ara yín lọ́wọ́ à oyin ìrìn sìnà ara yín lọ́wọ́ à ìdírẹ́sì sìnà ara yín lọ́wọ́ à ẹ má fi ìdọ̀tí yí ìsìláàmù la ẹ bẹ̀rù ọlọ́run ẹ dákun tá a bá ń bẹ́ẹ̀ bí tó ti yẹ ká sọ fact everybody knows that i'm a factual man ìrètí èló lọ fẹ́ fún mi ajínigbà ń bẹ ní ẹ bá ti dé fún wa two hundred thousand à ń lọ lẹ́nu yẹn ìdí ẹtọ́ wulẹ̀ mú wa singọ́ọ̀mù dajì lẹ̀ mọ́ bí o ti ń jẹ̀jẹ̀ kú jẹ́ kí ọ̀tọ̀ láà mọ̀ fèékán náà hà yíhun dànù bàbá délé sẹ́ni ọ̀wá ní jẹ́njí sí ọlọ́run tí wọ́n gbé mi jù nù sàárè mi jọ kan tí ó kèmi nìkan èèṣe ẹ má borin islam jẹ ẹ̀yin pírẹ́sidẹ̀ntì wọn ẹ̀yin sẹ́kẹ́tìrì wọn ẹ̀yin akọ̀wé wọn Ah, ẹ ṣe mítìn ni ẹ ṣe mítìn ni ẹ wo tẹ ẹ sọ̀rọ̀ ìsìlámù dání ni aláyàgbà gidi ọwọ akọjú sáláyà tí ń ẹ̀tọ́ mi ní ẹ wá fi gungun ra yín sọ̀rọ̀ náà ni wọ̀nyí. sọ̀rọ̀ ìsìlámù náà sì ni lérí èyí tí ń sọ yìí àyè bàá mà olórin tí ọba akọrin kó bú mi wọ́n lè má gbókọ̀ rẹ̀ mọ́ láyé èmi rìn jìnnà díẹ̀ ebọ nǹkan díẹ̀ díẹ̀ wọ́n ti ẹ̀ ń gbọ́ tẹ́tẹ́lẹ̀ sákọ̀rin bú mi lérí pé n so òótọ́ yìí. abdulwahabi falọ́wọ̀ ọlọ́mọ́sà dá lóhùn jẹ́ ọ́ rásì kìlò. amiina. ẹ yé pé mùsùlùmí lónìí màlẹ́ ẹni bá pé mùsùlùmí lónìí màlẹ́ kò kéwú kò béèrè aláìmọ̀kan ni. ìjọ náà ti ń kọ̀ọ̀kan kò sóbìnrin kan bí ejò níwájú ẹ̀ ti ń jò a sì gbádùn kó kọrin Islam kọ̀sáláyà gèlè tèbí ìbẹ́pẹ́ kọ́lá dún wájú máa ṣe báyìí a sì mọ̀ pé ń kọrin kò sóní di gbìgbìrì bí àmú omi ó máa jó ká pé ń kọrin ẹ wo ń tẹ́yìn kó dànù ara yín nìsín ni sọ́ni Islam náà lè yí tẹ̀ yìí ẹ wá sọ tó lónìí Islam mi wọ̀ gbogbo ṣépù gbàyà ìlọ́hàn olórin Islam náà sì ni gbogbo ṣéèpù gbààyè bó ti ṣe tó kí ló dé ẹ má bà orin islam jẹ́ bẹ́ẹ̀ bá lè kọ ọmọ ẹ filẹ̀ fáwọn tí wọ́n kọ́ tí wọ́n tún ṣe èyí tẹ̀yìn ń ṣe yóò dáa ẹ jẹ́ a islam ni inna diina inda Allahi al-islam wa man yabtaghi ghayra islami diinan falan Ọlọ́run wa mu lan which is never. Mm láyìn yóò kú bala mi ni o ìní gbà lọ́wọ́ ẹ̀. sáyidá Fatima Jafari yá ni bàbá ṣe pé nítorí pé ń bẹ ní mo fẹ́ kóòtì mo fẹ́ kóòtì ọlọ́run kò bí mi bẹ́ẹ̀ lè yọ bàbá wíwá ni ah ìmọ̀lá sáyidá Fatima ni ló wù ú láyé yóò ní yóò múra dáadáa yìí bẹ́ẹ̀ lè yọ wíwá ni ọmọ táyé bí wà ní ìbòrí wà ní ìbòrí ò ní bọ́ lórun tiẹ̀ tí èkó tán nǹkan wa ń bẹ wa bẹ̀rẹ̀ ẹjọ́ bíbà táwọn ọmọ tó ń le ó sì ń le àwọn kan bẹ wájú ọjọ́ ìwájú ẹ wá ń jójó yìí níwájú ìsìlámù ẹ gbádùn ẹ̀yin tẹ̀ dàwọ́ ìwájú ẹ̀yin ọmọ tí ń rìn kan bí ọ̀pá àbápẹ̀hùn eré yín ọ̀dà fún ìsìlámù tẹ̀ fẹ́ fàbùkù kan yìí ọwọ́ àṣẹ bíbà tí ń jíjó lẹ́nu ọ̀nà àlìjẹ́nà wèrè. A'udhu billahi minash shaitani rahim. A'udhu billahi. بالله من الشيطان الرجيم ẹ̀sìn ọgbà mi láyè ló ní òní. bisimilahi rahmani rahimi. mo wá bí mo níbo là ń lọ èmi àtẹ̀sìn ọgbà mi láyè títí lọ́la wà láàrin wọ́n bá ti fo títì tó lọ ọ̀nà àtàmẹ́rin tí ó fi délé wa èèyàn ní mọ̀ tí èdè lè balógun. Allah bẹ́ẹ̀ náà bá ti fojú tì ní ti ń gé lọ́dọ̀ wọn ẹnìkan ò ní rí mi ọ̀nà lọ́la láàrin mo wá bí mo níbo ni Islam ń lọ ẹ̀sìn àgbà mi láyè àwọn èèyàn rò pé ó ti ṣubú ni mo wá sọ fún wọn mo ní ẹ̀pọ̀n àgbo mì ni kò lè já ṣé bí wọn náà ní gbogbo ayé wá dá lóhùn yìí ọ̀ bọ́lá wọn bàtúntà olóhùn bó lùfẹ́ gọ́dọ̀ olóhùn ẹ̀sìn àgbà mi láyè àwọn jàǹkànjàǹkàn tí èè ráyè nìyí abdulwatayi ajídàgbà táwọn ń ṣe kínní wọn fẹ́ nájà nísìnyí wọn ọ̀ráyè rárá ẹni bó tiẹ̀ ti wáyà yín òye mi wọn ò ráyè sùn mọ́ mítìnì mítìnì mítìnì bẹ́ẹ̀ náà ní Ìlọrin ẹsìn mi wulẹ̀ dààmú ara yín wá ẹgbẹ́ kan lè na kan na APC yìí wọn ti kọjá wọn ṣe ṣe ṣe wọn ò rí ṣe wọn ṣe mítìnì wọn tún nara wọn wọn lura wọn ara wọn wọn yìnbọn yìnbọn wọn yìnbọn lágége tó tún dé táwọn tún mo ní ẹ̀tọ́ nu ọkọ̀ ẹ̀já gbọ́nà yà yín ètò ọlọ́run ní ọba àwọn èyí jọba kúnú yín kó kúnú yín bó là ń lọ bí wọ́n bá sàlábà èèyàn ń bẹ nú ẹni tọ́lọ́run ní òun ò ní jí ó dúnmọ́ nú ayé ni yóò fi gbà lórí ẹ̀ ọlọ́run wọn ò ní sàlábà rẹ̀ ẹ̀sẹ̀ bàmí lẹ́yìn máa gbà pé bómi bá hó yóò tún lọ ọlẹ̀ ìgbà tí ń hó ó wúlò fáwọn kan nígbà tó lọlẹ̀ sí i ó wúlò fáwọn kan bá a ti wá láyé nù. ẹ jẹ́ kálukú wo dúró dáadáa ìwọ́n tó máa ń jẹ́ kírísẹ́nì sílọ́hún rẹ dáadáa kò lè da alábọ̀ bá lọ bá lọ àbọ̀ ń bọ̀ bó ti wù kọ́ da fún wa tó ẹ wo nísìn obìnrin mi dànù ayé tó gbé tí bá ń rìn nísìn ẹ sì fẹ́ẹ́ mọ ẹ sì fẹ́ẹ́ mọ ẹ ní gbọ́dọ̀ tẹ́ ẹ bá ń sọ mọ́ torí tó bá rìn inú yóò dùn ẹ̀rín bẹ lẹ́sẹ̀ wọn ni mo láàkì àwọn ní step six yẹn lágbára ni ńgbọ̀ bá yá bébí ọlọ́run báyìí tátí mo fẹ́ tábọ̀ bá dé wọn ní màá rìn báyìí àwọn tábà wà mọ́ wà ní làyìlà rábíkọ́ yìí ìrìn ah! mọ̀ bẹ lẹ́sẹ̀ ńgbà kan o wọn ló náà wà ní à ń bọ̀ wá lógbà kan tà tún ní dá mọ́ tà ní wúyàn mọ́ àwa náà ní wúra wa mọ́ nígbà tá à ń bẹ ní sẹ́wọ́n báyìí ìgbà kan là ń lò ní ọmọ ìyàwó rẹ kí mo sọ fún ọ mo ń tọ́ bá kọ́ ọmọ aago márùn-ún ni ọmọ tukadé bí ìbá ṣe pọ̀ ń yabò mi ń bọ̀ lọ lọ àgbò ńgbà ọba yá bàbá dàgbà tẹ̀mí bá gùn àbọ̀ wà á dé àwọn aláàjì lágbà tó ti kálá àṣàrì tán ẹ̀rù àti wá kí magiribi ń bà kọ̀ wá lọ lé mọ́ta kú mọ́sálásí torí kò lè rìn dáadáa mọ́ ìyàwó ń bẹnu aláàjì wa wọlé dé ìyàwó náà ọ̀pá ní fíńsì kẹta ara aláàjì aláàjì ní ẹ ti wọlé ẹ ti wọlé ẹ jáde ní ooru mú à ìyàtọ̀ wọn ní tó tutù mú ń ta yìí bá lọ bá lọ àbọ̀ ń bọ̀ bá gbogbo wa ẹ lo bẹ́ẹ̀ ti lò àbọ̀ ń bọ̀ ẹ̀yin tẹ́ ẹ lè mu tí a gbè kan tán ẹ máa mú ẹnu kíkí ní ọba yín jà ẹnu lífà yín ọmọ ṣiṣẹ́ mọ́ wọn àrùn yín lọ India wọn àrùn míì máa bọ̀ ọ̀nù plẹ́ẹ̀nì náà ni ó ti dákẹ́ tìyín náà ń bọ̀ ẹ̀ ń tẹ́lẹ̀ mú gbó bàṣíà kan ọlọ́run ò ní jẹ́ dáwọ́ dúró ẹ mú dáadáa. Eh, àpọ́nlé ni ẹ dákun ẹ máa mú kinní ẹ máa gbádùn ẹ máa ṣayé ẹ ṣe sàárè yóò gùn ju tẹ bá ṣe nu ayé lọ. àwọn kírísítẹ́nì ń bẹ lórí òkè ọ̀tàkù sérí òkè for complete twenty four hours. Ah, ọlọ́run náà yìí ṣèkà àṣà bí tí ń pé bàbá ẹ gbàdúrà wa látàárọ̀ àjẹ́ látàárọ̀ àmú èmi ọlọ́run ní sì dúró lára òkè ní sì dá lóhùn. ní sì dá lóhùn. tábà ń ta lọ́rọ́ lọ́hùn fín jù àwa mùsùlùmí ta láǹkẹ́ tàwa ta jẹ́ mùsùlùmí wọ̀nyí ni. àwa lárọ́ lọ́hùn fín jù èé ṣe bẹ́ẹ̀ kírun ẹ kí dáadáa ẹnu tíjọ́ tẹ̀ ní símà iṣẹ́ tẹ̀ ń bá ń ṣe ṣe dáadáa ẹran ìjọ tẹ̀ ní wà máa ebẹ̀ ń bẹ lónìí nù kílẹ̀ mọ̀tẹ́ lò lọ́la àwọn kan lọ́mọ lu àná wọ́n máa ń bẹ nínú ayé lónìí wọ́n máa parí máyé náà láàmú ni. ẹ̀yin tíátà á mú wá sí lára yín èèyàn bàbá sàlá ẹni ó da gbogbo ẹlẹ́tọ́ ẹ̀rín àárín lọ́rùn bàbá sàlá máa bẹ nínú ayé báyìí táàfin wa ń gbọ́ kinní kan ẹ̀ máa ba Dubai láńkó kínní kan ajírẹ́bi ṣàyídì balógun sanyẹ́rì àti sanbàǹtẹ́ ẹni ọlá badmus nǹkan kan àwọn ìyá àjẹ́ àwọn àdùnní ẹ̀jẹ̀ àyọ̀ká nǹkan kan ẹwà àwọn kan tí wọ́n ti lọ tà sí gbúrò wọn mọ́nú ayé àwọn kan sì ń bẹ́nu ayé nu wọn wọ́n sì tẹ̀rì àwọn náà sì lay foundation tẹ̀yìn ṣe lónìí tẹ́ fi wá di star àrùn ọ̀lẹ̀ ẹ̀ bá lọ bá lọ àbọ̀ máa ń bọ̀ àwọn náà mọ̀ kí bí ó ti rí nù níjọ́ náà pa àwọn ọmọ bẹ́ẹ̀ nínú ayé ẹnìkan ò rántí àwọn ọmọ. èwo lẹ́sẹ̀ ojú ọ̀nà tó bá wà dákun ṣe dáadáa ìwọ ọmọ ìyá mi tó ń kọrin Islam kò dùgbà tó bá fọ yàn án lẹ̀ kí wọ́n tó mọ̀ pé ń kọrin Islam kò dùgbà tó bá wọṣọ tó wá yọ gbogbo bídìí rẹ ti rí kí ló dé nítorí orin Islam gbogbo ntí Abdul Wahab falọwọ kọ ó ní. Inna kalbi yakululi walisani yusadiku anna mama tamumina lẹsabi nari yoraku. inú àwọn orin Abdul Wahab falọwọ nù ni tó sì lùlù tó dùn sí. Si inna kalbi yakululi walizani yusandiku annama mata mumina laysa fi nari yuraku. ó ah, inna kalbi dájúdájú ọkàn mi my mind my mind ọkàn mi kalbu òun làwọn ń pè ní lẹ́yìn ń pè ní mind m-i-n-d mind ọkàn mi yakululi ń sọ fún mi. walisani yusadiku bọ́kàn mi ti ń sọ fún mi ni àwọn mi my tongue òun sì ń witness pé wàláhì lóòótọ́ ni. anna mama tamu mina. ọlẹ́ni tó bá kú ní múmi ní tí ọ̀pá kankan kọ̀ mú wọn ọlọ́run. àṣẹ lẹ́sàfin náàrin yọ̀ra kó. kò ní jó iná ò ní jó ẹ wo ni Abdul Wahab Fálọ́wọ̀ ó sì lù tó dáa sí yóò sì rọra máa jójú ẹ ẹ wo tẹ̀yìn tòní àkàtẹ̀ tó máa ń bẹ ó sì bí pàṣípàṣí tí wọ́n ní ó ní Islam náà nìyẹn wá. alílùmọ̀ síra tún náà wà tọ́ ẹ bá tà ẹ ń sì èrè ni wèrè ń ṣe yín ni ọ̀rọ̀ ń kà mí lá lónìí nǹkan ń ṣe yín ni kí lè wá sọ ní ìsìlámù dà yìí ẹ mú nǹkan ni. ẹ ìwé láwà ní mọ́ kọ́ wa mọ́ padà ni kọ́ wa pé alilmasiratuna awataye bata musiriya lẹ asúra kabura lẹ àṣemẹ kọ́ wa tọ́ àwọn ọmọ bíi mẹ́ta kan sẹ́yìn kóbìnrin mẹ́ta ó dúró lẹ́gbẹ̀ẹ́ báyìí kọkùnrin mẹ́ta ó dúró lẹ́gbẹ̀ẹ́ kọ́ ọmọ abọ́ gbé káàánú mú tẹ̀sán àwọn àpé ah òun ìsìlámù ni ẹ wá ń kọrin bí àwọn àpàtúmọ̀ òun ìsìlámù. rọ̀bànà àtinà fi dùnìyà àsànàta eré yín dàrú ni nǹkan sẹ́yìn ni. yẹn bá níta lọ sọ bẹ́ẹ̀ ní Buhari Musa ẹlẹ́ ẹ̀ ń rá ẹ̀sìn wa láre ẹ̀ ń fàbùkù kan ẹ̀sìn wa. ẹ̀yin pírẹ́sidẹ̀ntì wọn bẹ́ẹ̀ ń jòkó ẹ ṣe mítìnì ẹ láwọn àfáà ti bẹ̀rẹ̀ sí ní yọ sí yín pé tí wọ́n ń yí ọ̀dà ẹ láwọn àfáà ti ń sọ̀rọ̀ ẹ láwọn àfáà ti ń bínú ìṣe wa bá ti ń kọrin yìí wọ́n ní ọ̀dà ẹ wo ní Islam ńgbà tí Abdul Wahab Fálọ́wọ̀ ń kọrin wọ́n ń pè yín wọ́n ń kọrin fáwọn èèyàn wọ́n sì yàwó wọ́n sì pè yóò sì kọrin orin rẹ̀ sì wà la ilaha illallah nbẹ nínú ayé nísìnyí bá wàláyé ti kú Ìlọrin mi tí tún rí. àyàn ti wàá múra kókó sáríyá ti dé ńbọ̀ wá dé ńkọ́ ní kíni kókó sáríyá òun dé inú ìsìlámù ẹ dẹ́kun ẹ ọmọ dọwọ yín ah, àfa náwó àbá yìí ah mufasir of agba anakumula anakumula bó tiẹ̀ káwá fọ́ ọmọ lówó ni àkàn wà là ń gbowó eré yín dàrú ànígbà àdánù ni wèrè. limasa ta'lamuna wa ma fadhilu ilmuna. kí ló ṣe yín tẹ́ wá ń kọ́ ẹ̀kọ́ ẹni tó fẹ́ kọrin ìsìláàmù ọ̀lọ́lẹ̀ kéwú torí pé èkó lè máa ń tó ń wí ọ̀pọ̀ ń kọrin ìsìláàmù kọ̀mọ̀ tó máa ń ti ń wí ẹlòmíì mú àrífù sàlẹ̀ èéfì mọ́ tókè ẹlòmíì mú tókè èéfì mọ́ ti sàlẹ̀ ọ̀sà gbọ́ pé wọ́n kéwú náà ké ni èyí tẹ́ ń kéwú tẹ̀wá máa ń tẹ̀ ń ké tí ò lára yín. àṣà tẹ̀ lámúná. èsè èsè èsè àwa ìsìláàmù وما فضل علمنا. àwa wò ṣe rẹ̀ àwa ń béèrè pé sórí ìsìlámù lẹ́lẹ́yìn nínú ayé ìgbà tó bata bàtà tó wọ̀ kọ̀bà tí ìsìlámù mu gbogbo ṣéèpù ńlọ́yọ̀ bọ́bọ́bọ́ àwa ń béèrè wọ́n ní kinní kan ọmọ àbúrò kan لماذا تعلمنا وما فضل علمنا وما فضل علمنا ọlọ́run gbogbo ẹni wàá mọ ìyàwó àfa ọlọ́run má sọlé àwọn àfa àdàhoro láyé. amiina. limasata alamuna yéé sẹ́tẹ̀ ń lọ kẹ́kọ̀ọ́. wàmà fadla ilmina. wàmà fadla ilmina. kí wàá ní ọlá ìmọ̀ ń bẹ lára yín. ìṣe. لم يفيدنا كل ما نتعلم. sẹ́ẹ̀rì pé ẹ̀sìn ọ̀gbà mi láyè ó ó ẹ ti mọ̀ kọ́ ọmọ ẹ ti mọ̀ pé ọmọ ọlọ́rin ni ọkọ bẹ̀rẹ̀ pẹ̀lú kéwú ló fi bẹ̀rẹ̀ kò sí wíwì kúwì lọ́kọ́kọ́ máa tó wì náà bọ̀ bá ń kọrin máa tó wì jọ́ máa tó máa tó wì àwọn táwa mọ̀ tí olórin mọ àwọn kan kan mọ̀ dún wájú wọn tán mọ̀ jó nígbà tẹ́yìn tí wọ́n tún wá dún wájú nísìn ẹ tún fẹ́ gbé yìí wọnú ayé nùbọ̀ látún wọn lọ́wọ́ tún máa bá àwọn olórin ìsìlámù àwọn táwa mọ̀ báwọn làwọn tán náà ń kọ hip hop àwọn tó mọ̀ pé wọ́n fẹ́ bá mi náà wo àwọn bàbá olówó àwọn ọmọ aláwọ̀ wèrè kan wájú táwọn lè fọ yàn lẹ̀ tí wọ́n mọ̀ jó ẹ̀yin náà ń bá bọ̀nù nígbà tí kan ti ń ṣe báyìí nìyí nìyí nígbà bá àárí tí ọyọ àyálẹ̀ ẹ̀ ń bá bọ̀nù bàbá yìí tẹ̀ máa kọ́ṣọ̀yìn báyìí ẹ̀ ń tẹ́jọ́ ga wọn ní Islam ẹ̀yin la máa bú àbá ń bú yín ara ọ̀ta yín ẹ̀ máa bú àwọn tó tẹ̀lé yín nígbà bá ti ń sọ̀rọ̀ tá à ń dakọ̀ sọ̀díkì pé ayé sọ̀díkì wọn ni kí ni ń ṣe yín ara ọ̀ta yín ẹ̀ máa èyí tó bá lóun ọgbà ẹ yọ dànù ẹ lé òsì gbọdọ̀ kọrin ìsìlámù wọn ẹ bẹ́ẹ̀ ní lọ́ọ̀yà bá a ti yọ dànù wọn gbọdọ̀ kọrin ìsìlámù wọn láíláí má bà wá jẹ́ àwọn afáàn sọ̀rọ̀ sí wa àwọn ọjọ́ kan tí ò bá ìsìlámù ẹ má jẹ́ wọn ó jó mọ́ ẹ̀yin ni wọ́n bú yín ó bú yín ẹ dákun ọ̀dọ̀ wọ̀nyí word of advice ni ẹni bá gbà bẹ́ẹ̀ kọ́ gbà ẹni tí ó sì gbà bẹ́ẹ̀ bàbá ń ṣe lọ́sìn mọ́ pè mí mo ti ẹ̀ láyè ìsọlọ̀ ní ti ń bọ̀ nísìnyí ìsọlọ̀ lọ́dọ̀ àwọn Koko Zaria àlàbà ti ń bọ̀ nísìnyí ń ọ̀rá yè tọ́ àgbo ò ní pè mí mi mọ́ ti ara yìí tẹ́tẹ́lẹ̀ ẹ dákun ẹ ṣe Islam wa kọ́ da àfàyàyà èsì ti àwọn ọkọ àtìyàwó èé ti family fámìlì ń dàrú èé ṣe à ń kọra wa lẹ̀ báyà wa ń fẹ́ra wa. yá màá la olè máa sálù lè àlà. ẹ̀sìn àgbà mi láyè àbá ni mo pè wọ́ ọlọ́run tó ti pé gbogbo àpèjúwe tó ga jù láyé ọlọ́run ló ní. يا من له صفات العلا. mo pè wọ́n ọlọ́run tó ṣe pé gbogbo ròyìn tí ẹ ní bàbá lọ́dún ìkẹlẹ̀ tán ní síta tún mú mi ta dìbò tán ìròyìn Fáṣọlá lọ́nu àgbọ̀mọ́ a máa pe when he was a governor of Lagos State a tún máa wá sọ̀rọ̀ nípa present governor mo pè wọ́n lọ́run tí ròyìn tiẹ̀ ò ní lọ́bì kan ó sì ga ju gbogbo ròyìn lọ. ìyá bọ́báyá tí n bá síláyé mọ̀ wọ́n ni ó ó ìròyìn Buhari lọ lẹ́nu wọ́n ni ah ó ti kú nísìnyí jẹ́ kó tó ẹlòmíì gan ni rántí gbà tí mo kú mọ́ bí wọn ò ti ní rántí gbà tóun náà kú mọ́jọ́ bá kàn wọ́n náà. bá a bá ń rántí ọ̀nà àdébù kan bọ́báyá àní rántí mọ́ bá a bá ń rántí chairman kan bá a fàtàyà ajídàgbà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí nígbà ọba yà á ní rántí mọ́ ó nídìí bẹ́ẹ̀ bá ti kú ọ parí nù ẹni ní ọgbọ́ yé ni àwọn ọba wí kòkó ata tiẹ̀ ní tún ṣe wàláyé orí wí ní tún kòkó ata rẹ̀ ṣe ní ẹnu yìí tó wí oníṣòro lọ́mọ tí ó ṣẹlẹ̀ bọ̀dá mi sì lají dàgbà ń bọ̀ ọlọ́run ó tún ṣe bọ̀dá mi lají dàgbà ẹ̀ǹkùnlé mi ni báwọn bá fẹ́ gba kókó ojú wa wọlé kan òun ọba ti gbọ́mọdé lọ fẹ́ gbà wọlé ọ̀kọ̀ọ̀kọ̀ kan èmi ẹni ti sọ̀rọ̀ mo rò ni àwọn ati máa ń ná ga kan ni. yá màá àkèrà tún wọlé o. nígbọ̀ orí àwọn àfa kan bẹ́ẹ̀ nísìnyí àdúrà la fi ránṣẹ́ sí wọn ẹlòmíì ò tún wá mọ̀ wọ́n ajídàgbà àwa ń fàdúrà ránṣẹ́ pé ọ̀rọ̀ wọn làwọn àfa wa kínní àwọn àfa wa jẹta àwọn àfa wa jẹ àti mọ̀ wọ́n àmọ́ torí ìmọ̀ ọlọ́run ti ń bẹ lára wọn ni tọ́ba ṣe pé akọ̀wé ni wọ́n ti lọ pẹ́ ànírántí mọ́ ẹ wá wò àwa náà ti sàràkí nísìn torí pé owó tiẹ̀ tó ní ó fi ṣe dáadáa kalẹ̀ ó tún wá gbọ́mọ kalẹ̀ nígbà tí ó tún gbọ́mọ kalẹ̀ èèmọ̀ ọmọ ló tún wá gbé kalẹ̀ ọmọ náà ó tún wá fàyàn kalẹ̀ èèmọ̀ ọmọ wọn tún fà kalẹ̀ ẹ máa wo nǹkan torí náà. Ya man lahul akhiratu wal ula. Mo fi wọ Ọlọ́run tó ní àkọ́kọ́, mo sì pè wọ Ọlọ́run tó ní gbẹ̀yìn. Ya man lahul jannatu li ma'wa. Mo pè wọ Ọlọ́run tó làlìjánná tá a darí sí ẹni ọba ṣiṣẹ́. اللهم انصرنا بنصرك الجميل. mo wá pè wọ́ ọlọ́run ràn mí lọ́wọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ rẹ tó dáa ni. واسترنا بسترك العزيز. ẹ bàbá tí kò ń bá ń lọ náà nù ni ọlọ́run sọ délé dáadáa. amina ọ wọlé dáadáa. amina ìpàdé ìwádìí lọrin. واسترنا بسترك العزيز ìwọ ọlọ́run àbẹ̀lọ́dọ̀ ẹ̀sìn ọgbà mi láyè lónìí mo wá pè wọ́ ọlọ́run àṣírí rẹ tí ètú dáṣọ ẹ̀bù wà. inna Allaha faddala rijala ala nisa'i. Saheed Balogun kí ló dé tinú lé ń tú kí ló dé àyà tá a fi ń kóra wọn táwa hẹ́ẹ̀tì ara wa lórí àyà ni kí ló dé èyí ṣe táyà níwádìí tá a hẹ́ẹ̀tì àṣeyìí ó ní ó ní ó nídìí ìyàwó tá à ń pọ́n ara wa lẹ́nu la ah, ah, ah, ẹnu wa ń rùn tó bá ti bọ̀ fẹ́ kí ìyàwó rẹ mọ́ ń rùn náà kọ́ ìyàwó tó ti pẹ́ tá a bá rí àsìdì máa rẹ ní àwọn ìràwọ̀ àwọn kára tì kọ́lá àwọn òpin ẹlòmíín wọ́n á rìsífù fóònù rọ nígbà tó rí pé ìyàwó òun ní bọ̀ àmọ́ wọ́n ti hétì ara wọn ẹ ẹ okay okay ẹ mm, ń retí kọ́kọ́já tán ni o ẹnìkan ọba sọ̀rọ̀ lórí fóònù kí ló dé tí wọ́n rí bẹ́ẹ̀. inna Allah faddala rijala ala nisa'i. ẹ wo ọ̀pọ̀ ọkọ a sì di ọ̀tá ìyàwó wa ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ìyàwó a sì dọ̀tá ọkọ wa èé ṣe rí ọkọ ní fọ́ọ̀tì ìyàwó ní fọ́ọ̀tì àmọ́ ẹ wo dáadáa fọ́ọ̀tì àwọn ọkùnrin òun ní pọ̀jù ẹ lọ dì mọ́wọ́ bí wọ́n ti ń yọ́lẹ̀ ẹ̀dá tó ń rún yàn tó ń rún yàn tó ń gbó yàn ìyàwó rẹ mọ̀ pé ẹ ẹ sá ẹ sá rọra mọ̀ kó bá wa ẹ sì mọ̀ pé gbogbo ìwà rẹ sá máa lo rọ́bà ìyàwó sọ bẹ́ẹ̀ ìyàwó rẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ ni ọ̀ ń gbá bọ́ọ̀lù ta ọmọ ìyàwó rẹ mọ̀ pé òun ṣeré pátá àmọ́ kò wàlá ìdílé tìmí náà ẹ sá máa kó bá wa ẹ sá lọkùnrin ẹ máa lo kọ́ńdọ́ọ̀mù mọ̀fọ́ lọ́ọ̀mù bẹ̀yìn ẹ dákùtà ẹgbẹ́ pé ara ti ń fún mi náà nígbà tá a ti ń dáná tẹ̀ ti jẹ́ mọ́ bẹ́ẹ̀ ti fẹ́ràn máa máyín tó mẹ́ta mọ̀sí lánàá ẹ̀yọ̀ kẹlẹ́ fọwọ́ gún mo ti mọ̀ pé ẹ̀ ti ń yabò mí omi ìburú nu ẹ̀yọ̀ pé láì ọlọ́run ó da yà á lọ sùn wọ́n mọ̀ pé à ń ṣe sìnà ń ta àmọ́ a gbọ́dọ̀ mọ tiwọn ẹ̀ wọ́n màdàbí adama èsì bẹ́ẹ̀ lómi bábá rí ìyàwó ẹ̀ tó dúró bí òkùnkùn lásán pẹ̀lú ọkùnrin kan tani. Hmm. ah ok sorry ìmọ̀ pé wọ́n ni ọ yẹ kó wọlé lọ ní o kọ̀ wá ní wọlé. wo ìgbó ní òtò kù mbẹ bí tọ̀hún bá wà ń bọ̀ nílé wọ́n ti wí fún mi lọ́jà tètè wọ́n níbi tí màá wà nù páàkì wọn ò lè sábà lẹ́yìn ẹlẹ́yìn ọmọ nàmbà tó ń ọmọ nàmbà tù tó ń kò sì tó bẹ́ẹ̀ ìsìn irun mọ́ra èyí ṣe wọ ọkùnrin ọ̀bẹ̀rù ọlọ́run ni èyí ṣe tó lè kìlọ̀ fún pé wà wà ojú kàlàkà ni àwọn ọkùnrin ọlọ́run ní akẹ́kẹ́ tó bá wù wá ní tí mo ká ọmọ ni mo fẹ́ rú ẹ̀ mọ́ ẹ kọ́kọ́ kìlọ̀ fún wọn lọ́lọ́run kọ́kọ́ wí Saheed Balógun ẹ kọ́kọ́ kìlọ̀ fún wọn àbí n bolo kùránì sọ̀rọ̀. àrùjẹ́ ló kọ̀ wá múnà èmi ọlọ́run mo gbé ọkùnrin mo gbé lóbìnrin lérí. bímọ fọdọlà lọ bàdà alábàdé. mo gbapá kan yín ga japa kan yín lọ pẹ̀lú tèmi ọlọ́run ṣe bẹ́ẹ̀ ó ní tí mo rí tí mo fi ṣe bẹ́ẹ̀. wà bí máa ń fọkù mi ní àmúhálì. ìtì mi gbọ́kùnrin gajù obìnrin lọ tí mo ní ọkùnrin ni kó máa pàṣẹ ọkùnrin ni kó máa ṣòfin ni pé owó tí wọ́n máa nálẹ̀ yín lérí lọkùnrin tẹ́lẹ̀ ẹ̀ bá fapò. eri ọkùn gbogbo eré wa kọ́lọ́ fagbó ẹlòmíì náwó síta kọ náwó sínú ilé o ìyàwó ń béèrè pé ẹ bàtà kánfàsì ti lukumanu àti sanda àti rasida ati mo sọ fún yín owó dẹ̀ pọ̀ kò nínú kínní wọn ni ah gbogbo nǹkan tó máa ń béèrè yìí àjọ ni na how much is canvas how much is sanda kí ah bìmọ anfakumi ni amuwalihin ìtumọ̀ ìgbàjù lọ́fẹ̀ẹ́ yẹn ọkùnrin ní pé pẹ̀lú owó tí wọ́n ná tí wọ́n máa ná lé yín lórí àti náńtà ọkọ gbọdọ̀ sanwó ẹ̀ tó bá jọ kọtí rí ẹ̀ pé tó sì bẹ̀rù ọlọ́run bọ́ba ti ṣe bọ́ kù báyìí tó ń mọ tó mọ lọ láàárọ̀ yìí náà wá èló ni ń gbà five thousand ni ọkọ tó rí ẹ̀ pé tọ́jọ́ ọmọ lúwàbí tí wọ́n bí ire tí wọ́n tọ́ ọ̀nù léere bọ́ba ti gbúròó ìyàwó rẹ̀ tọ́pẹ́ bí ìyàwó rẹ̀ bá jáde láago mẹ́wàá àárọ̀ lọ́kọ gidi tọ́ba bàbá ìgbé bẹ́ẹ̀ kọ́ lè mí sí ọlọ́run kò bí mi bíyàwó rẹ̀ bá jáde tẹ́ bá ara yín tọba jáde rọ wákàtí kan yín pè ń bọ̀lọ̀ wa mo ti kú alájà mi ń lọ ọjà lọ́wọ́ tẹ mi ó mi má o bàbá tún ṣe sàyẹn pè mo wà nù èmi náà fẹ́ máa wà ha má fi ha bàbá ha wọn tún kankan overtake ẹnìkan máa lọ ni. tọ́wọ́ tún ṣe sàyẹn tún pé ń bọ̀ lọ́wọ́ alẹ́ mi ni wọ́n ṣí fún ìtọ̀ ọkọ gidi gbọ́dọ̀ mọ́ mọ́nítọ̀ ìyàwó ẹ̀ ọ̀hún ṣọkọ́ nìyẹn ìfẹ́ mọ́ ọmọ bóun ti rí. alẹ́ lomi ọ̀ kò béèrè ìyàwó kò béèrè kí lọ́kàn ìyàwó jáde wáyé kọ́lá kò béèrè pé ń ń wà ń dé sọkọ rí ọ gbọ́dọ̀ tí adélébọ̀ mi bá pákéjì ààrẹ báyìí tí ma lọ wàhálà yóò dájú múndíá lọ. ọlọ́ni má torí ẹ̀ lé wá wo kí ló lò rárú ẹ̀ fún ìyàwó rẹ̀ bọ́ ọ bá níyàwó tó ọmọ sáìsì ìyàwó rẹ̀ ní underwear ọmọ sáìsì ìyàwó rẹ̀ ní búra ọmọ sáìsì ìyàwó rẹ̀ ní bàtà òní láárí ìwọkùnrin bẹ́ẹ̀. topic tí wọ́n ní o ò ní ọmọ mi nìyí mọ wá orí Arabia àwa kírun tán ní haram àwa ń ọjà lọ n bá kan lẹ́gbẹ̀ẹ́ mi ló sì dúró ní bá ná búra mo ní bá pe ọ̀rẹ́ mi tàbí ọkẹ sáwa náà lè ra rukiri yìí ìyàwó ra yìí fa <laughs> èmi náà bá ǹjẹ́ àwọn yòókù mi wá bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan wá Alaja, irú kọ́lọ̀ wo lọ fẹ́ èmi ò torí mi ti mọ sáìsì èmi ò béèrè sáìsì irú kọ́lọ̀ wo lọ fẹ́ ó ní mo ó ní mo láìkì blue mo sì láìkì white then mo like black mo lọ tán ó ní kí lè fẹ́ rà mo ní mo fẹ́ rà bra. lárúbáwá wa ní ẹ̀rí lárúbáwá wa ń bèbí pé kàmúrákàm ń bèbí pé kí ni sáìsì mo ní orí ìhà ẹ̀ báyìí arbaun forty cup eight. òbí bẹ́ẹ̀ fọkù mi ní àmúhálì. owó tí wọ́n mọ̀ náà lè yín lórí òun ni mo fi gbé wọ́n pé àwọn lọ̀gá lórí yín mo gbé ọkùnrin gájú obìnrin lọ́ní. fasọ́lá ha tú. bí n bá fẹ́ ra bàtà ìpè ìyàwó mi rárá ń ra bàtà ẹni torí mo fẹ́ràn nǹkan mi púpọ̀ ó sì gbé àgbélébù rẹ̀ ó gba rárá mi ó láìkì ọkọ rẹ pẹ̀lú tọ́ba bára rẹ̀ bẹ́ẹ̀ni tọ́ba kú olódò ẹ̀ ń bọ̀ lọ́mọ tó tún lọ àgbá kú olómọ tó tún sí lára tọ̀hún. Mm. mo fẹ́ràn ẹ̀ púpọ̀ o gbọ́dọ̀ fẹ́ràn ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ náà máa pọ̀ ọkọ ẹ̀ Allahu Akbar. <laughs> وبما أنفقوا من أموالهم ìyàwó rẹ̀ yọmọ kọkọ rẹ̀ ah, báwo lè kó ṣe ti parí wá sí àkọ́kọ́ nbọlẹ ti wà obìnrin ní ń pè mí wọn fẹ́ pé ṣe ti débi ẹlẹ́ẹ̀kejì lọ fẹ́ wọn ọmọ pèyàwó rẹ ẹlòmí ọkọ mi ń wọlé ọkọ kọlọ bí fídíò ni Jùmọ̀kẹ́. ta ló play kínní obìnrin ní àṣàgbákò fàtáì ní oníkàtàn fún eh, fàtáì sì ní òun ti mọ̀rọ̀ sọ díẹ̀ díẹ̀ bàámi bàámi èmi ká o àwọn ni wọ́n tàn fáwọn ọ̀rẹ́ wọn tó wá wàhálà tún dénú lé wọn tún sunrun dáadáa jọ́lá lórí fídíò kí ló dé. òbí máa ń fọkùn mi ní àmúhálì. afáwàgbà mufasiru ẹlòmíín wọlé ọkọ̀ jàrún pa àwa lọ fọwọ́ kan bọ́nẹ́ẹ̀tì mọ́tò mo lọ gbé mọ́tò lọ tẹ́kùn rí ìyàwó rẹ kó fáìn pé ah ìyàwó ta ni ìyàwó Alhaji Buhari ni oh that's fine ah mọ̀láìkì ẹ̀ owó sì pónú mọ́tò tẹ́kùn rí ìyàwó rẹ kí ni mo dùn náà àwọn ọ̀gbẹ́ mọ́tò yẹn jáde mi ì látòrí anybody ah, kí ló dé tẹ́bí ìyàwó rẹ ni kò wá sẹ́rù hmm, kì í ṣe torí ọmọ nìkan la fi kó wọn dànù lé àwa ara wa nù ayé ni ọ̀fẹ́ràn rẹ ni tiwa ní pọ̀jù ẹlòmíì ọkàn pé pé wọ́n ní ìyàwó yín máa dá bọ̀dá akínní lóhùn ọ̀tán kò mọ kínní ń bẹ láàrin òun àti bọ̀dá akínní ó sì torí ẹ̀ kọ́ lẹ̀ ìyàwó mi wá ṣépè ọbọ̀rọ̀ alẹ̀ ni ọlọ́mọdé ìyàwó yẹn ọbọ̀rọ̀ alẹ̀ ṣépè. àmín. yóò bọ gbogbo ẹ̀sọ́ lẹ̀ lóru ni ọlọ́run ò rí o ti dá mi rè o lágbájá ọkọ mi lẹ́yìn inú mi sì ń bàjẹ́ báyìí lórí nǹkan tí ń ṣe gbogbo ń wọ́n bá ní tàǹsí bíi mẹ́rin díẹ̀díẹ̀ ládìí pọ̀ wọ́n rà kan díẹ̀díẹ̀ ìmáàmù àdúgbò wọn ọlọ́wọ́n kẹ́hùn náà ara kan akùnsí akùnká díẹ̀díẹ̀ owó rí onírin wọ́n gbà kan wọ́n bá yà wọ́n kọ́kọ́ máa yọ táyà mẹ́rẹ̀ẹ̀rin táyà yín yín dá yọta ogun mọ́tò tán ìpè ìyàwó yẹn ni hmm. ọ̀rọ̀ náà lọ́mọ wà láyé ìpè ìyàwó ni torí ìyàwó yẹn ò ṣe jàǹbá la ní Ese tí ilé wa ń dàrú tí ilé wa ń dàrú ẹ bá dé kóòtù mo kọkọ mi ọkọ mi èmi náà fẹ́ mọ kí ló dé àtòbọ́lọ́hún ti ní àtò ni ẹ̀hín. fasọ́lá tu. ìtàkùrẹ́ ọlọ́run ní obìnrin rere. kọ́ni tá a tún. yóò máa tẹríba fọ́kọ ẹ̀ hmm. níjọ́ tó mìíràn bá ti ń dúró lọ́kọ̀ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wá wá wá o jù mí lọ mi lẹ̀ ju alámọ̀dé ẹ̀mọ́ yẹn tó ń gbà ọlọ́run gbogbo ọmọ tó O bí olè lálùbáríkà. gbogbo yòówù tó kọ̀rẹ́ lè máa ṣe láyé ọba òfun ni bí n bá ń sọ̀rọ̀ ò ní sọ̀rọ̀ ọ dákẹ́ babasade sọ́kàn yín ti balẹ̀ wàláhì èmi àti màmá tó bá jẹ́ pé mo bá jẹ̀bi màmá yín kọ́lọ́hún da kí n má jèrè ọmọ mi màmá ń sọ̀rọ̀ mo lè dákẹ́ bọ̀ tó bá yẹ kí mi ò ṣẹ̀wọ́n mi ò dẹ̀ jẹ̀bi ọlọ́run jẹ́ kí n jèrè gbogbo ọmọ tí mo bí fún yín gbogbo ọ̀rọ̀ tí màmá sọ yẹn irọ́ ni ó ti bínú tán ọkàn ẹ̀ ti balẹ̀ ọ wà rọra wọlé tọ̀ ọ sọ̀rọ̀ fún àmọ́ gbígbóná ń sọ ìwọ náà ń sọ ẹ̀ lè pẹ́ ẹ̀ lè last làfáàfin ní ìwọ ìyàwó mi jẹ́ ń kì ọ́ nílọ. kùsílẹ̀ fún wa mi ní ìwọ ìyàwó mi máa mójú kú o. tàṣàdì mi máa wá dàtí. bọ́ọ̀ bá ti mójú kú òfin mi ọkọ rẹ tàṣàdì mi máa wá dàtí ìfẹ́ rẹ ó gbilẹ̀ lọ́kàn mi ni. wàlẹ́ tàǹtìkì. má sì máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ mi ọkọ rẹ bá ń hó ọ̀ hó rárá. Ah, olówó ò lè jẹ́rò gan kí wọ́n fà náà tún jẹ́rò gan bẹ́ẹ̀ mi ọkọ rẹ bá ń pariwo pé inú ilé yìí máa sọ fún ẹ pé èmi ni man of this house máa sọ fún ẹ pé mo fẹ́ ẹ ní ìwọ gbọ́dọ̀ dúró pé wá afẹ́ra wa ní àwa o àwọn ẹbí ọjọ́ pé olóhùn ọ̀fẹ́ ọmọ ọ̀tán ọ̀kẹ́rù ẹ ní o kò kọ́lá wọn tún fẹ́ kún sí ọ àbáwọn èèyàn wa Yorùbá kọ́ ni wọ́n fẹ́ kún sí ọ ọlọ́wọ́n ọkọ̀ máa ṣe ibi tá a bá tún lọ wọn náà máa lójú tì wọ́n ti ọ̀bọ tanu. wọ́lẹ́ تنتكي في صوحتي حين أغضب bọ́ ọ̀bá lè tijú bọ́ ọ̀bá lè gbọ́ kìlọ̀ tá a fà ń wí ni ìwọ ìyàwó mi bí n bá ń bínú má máa bínú bí n bá ń gbóná ìwọ máa tutù bí n bá ń hó ìwọ máa dákẹ́ bí n bá ń sọ̀rọ̀ ìwọ gbọ́dọ̀ gbìn. àfààní wíbẹ̀ wà léyìí ọlọ́run kan ní sọ bẹ́ẹ̀ fún ìyàwó ẹ̀ hmm. bọ́ ọ̀bá ṣe bẹ́ẹ̀ ọmọ rẹ̀ dọmọ ọlọ́mọ. wọlé ìyàwó tí wọ́n fẹ́ wálé tóun burú tóun ò tí ì mọ̀ bóyá ọlọ́run gbàdúrà òun ọmọ tó ń gbá bọ́ọ̀lù lánàá wọ́n kọ́ wọ́n wá wá lóun wẹ àwọn ọmọ ẹ ẹrù ẹlẹ́rù ọlọ́run wọn gbàdúrà yín sà. àmín ọkùnrin wọn. Mm, àwọn wọn gbàdúrà rẹ sà. àmín. àbúrò mi kọ́dà bó tiẹ̀ tún gbà lọ́wọ́ mi padà bàbá délé ọ̀sá tiẹ̀ ná fún mi náà. <laughs> ẹ rí yóò mọ̀ wá sọ fún ọmọ tí wọ́n kó fún pé ọmọ wẹ̀ sẹ́mi kó òun kó bímọ tọmọ bá ni mọ́mí Mm, nbi ẹsẹ̀ nbi ń dùn ani àbẹ̀rẹ̀ ẹ̀ dàrú mọ ajẹ́rù yálà ya ẹ̀ ibẹ̀ gan ni yóò fi kankan gbó ani kí mi ní èbí tèmi èmi mo ní ya rẹ̀ mọ̀ dúró tọ́jú ẹ̀ mm, ọmọ rẹ̀ dọmọ ọlọ́mọ mm, àwọ̀ ń tọ́ba ani bóun ti lè wọ́ ọmọ nu wọn wọn wọn lè wàhálà kan bọ́ ọmọlọ́mọ kan o òun èbí tòun o nítorí lè wọ̀ bí ọba bí ọba bukọ bọ́ọ̀lẹ̀ ó tutù bá mú Muhammad rasulullah. ìwà ni ó tọ́jú ìtẹríba ni ó tọ́jú fasọ́làhátù ìyàwó gidi. kọ́ni tààtùn. yóò tẹríba fọ́kọ ẹ̀. Mm. Mm-hmm. hafizatun. yóò sì tún máa ṣọ́ yóò máa protect. lilghaibi. kọ̀kọ̀ tá a fi sí lọ́dọ̀. bima hafizallahu. pẹ̀lú bọ́lọ́hún ti ní aṣọ ọlọ́run ṣeun bàbá mufasirun bẹ́ẹ̀ ń jòkó. bọ́lọ́hún ti ní aṣọ yóò máa sọ bẹ́ẹ̀. bí gbogbo owó ti jìyà lọ́dọ̀ ọlọ́run ah, àwọn ọkùnrin àyìnlá àjẹ àjẹ ọlọ́run bá lóko bíyàwó ẹlòmíì ti da tó wà láàyè àwòta èmi ò ní tẹ́lẹ̀ wí o àwòta níbi àti sàgbákònù àmọ́rú nǹkan náà ní ti ń bẹ lára àwọn àwọn náà ní ti ń bẹ lára ìyàwó wa náà lóye bá àmọ́ kọ̀jọ́ kẹ́ẹ̀tó bẹ́ẹ̀ bá gba sálárì yín kẹ́ẹ̀tó nẹ́ẹ̀dí ẹ̀sára ọmọ yín àwa lẹ́nàdọ̀ jì sí ọba wa wo ẹ̀wù bọ́lọ̀ ń ṣe bùn ní àyà tó tọba wa wo ẹ̀wù yẹ wà ọ̀rà túbọ̀ tó nìbí méjì kalẹ̀ báyìí àyà wọn àwọn àwọn àwọn wọn nù à fún bàbá yìí àwọn wà pé aláìsàn wò yín ni ọ̀yàn ọlọ́yàn ni wò. حافظات للغيب بما حفظ الله àti ẹ̀wà wo ayé awọnú ayé awọnú gbà àrí kékeré لا àfi ńlá ńlá ńlá. ilaha illallah. ẹnìkan lálàájì wọn ń fọn من mo ní wọn tún fọn wọn ní wàdá yìí wọn ń fọn mo ní ah ìgbà tá a tún lò lọ́wọ́ yà àtúrí àfẹ́ kékeré mọ́ báyìí ńlá ńlá ni àfa ẹlòmíì lọ tán òpó náà mẹ́rin àyà ò tí ì tán wọ́n ní wọ́n ní wọ́n ń fan wọ́n ní ẹ wo àtibọ̀tán ayé wọ́n ní wọ́n ń lọ ìlú òyìnbó kan lọ́ọ́ fan ni wọ́n ti mọ̀ pé sèǹtẹ́ ẹlẹ́ràn jùmọ̀ nu nígbà bá sì ná gbogbo sálárì yìí tán sẹ́rí méjèèjì òun àgbẹ̀ lọ́dọ̀ ẹni ọlọ́run bá ní ọkàn gùn sí. bíta àbáyédé ni ìyàwó tinúlé ń ń lé àfún kọ́bọ̀ o ẹni ọba sáyà gíga ń ta ni máa lọ kùtì ìdajì sálárì ọ̀ lọ tán lérí ẹja àtọ́tí òun náà wà á dẹ̀ kalẹ̀ báyìí lẹ́kṣọ́rà àgbákò lẹ́kṣọ́rà náà gbọ́dọ̀ rí àyà yìí àmọ́ tí àyà yìí fi tí àyà yìí fẹ́ dálẹ̀ láyé kèye wa bí lẹ́kṣọ́rà bá rí àyà lásán yóò sì mọ̀ pé ẹ̀ so o sí mẹ́gbà tí wọ́n ṣe test ok ẹ̀ jábìbà kan mẹ́ ẹ̀ wòye tó bá kọ̀ rẹ́ níbẹ̀ kó máa ṣe ok ẹ̀ come closer come closer irọ́ ni kó rí dáadáa ni ọmọ tọ̀hún náà ti wò pé ṣe tọ́lọ fẹ́ wò nù à mọ́ gbọ́dọ̀ páàsì wájú wọ̀ lẹ́kítọ́lọ̀ wà á ranjú títí láàyèlẹ̀ nítorí àyà ẹ̀wọ̀bí abáyédè èsè tóbin rẹ̀ ń náà yà ní ẹnu wọn bó ti ṣiṣẹ́ kú mẹ́rin náà fọwọ́ pa nǹkan rẹ ọlọ́run fàlùbáríkà sí jù tó ń gbé lọ ọ̀tá lọ. hafidatun lil ghaibi bima hafiza Allah ẹ̀yin tá a wá bá ẹ̀sẹ̀ gbàmí láyé hafizatun lil ghaibi bima hafizallahu obìnrin rẹ yọ máa sọ abẹ́ yọ sọ private party rẹ̀ bima hafiza lahu pẹ̀lú bọ́lá òtí ni a sọ tani wa sọ mọ́ ọkùnrin wo ni sọ obìnrin wo ni sọ bóbìnrin tiẹ̀ sọ tó bá sọ ànígbà bọ́kùnrin sọ tó bá sọ ànígbà Allah o ti ṣe sọ nbí àlàyé lẹ́yìn the end la wà yìí the end ńlá wà yìí nbí bàbá tẹ ń bọ́ mẹ́sùn ẹ̀gbọ́n kí abudu ẹ̀ mọ́lẹ̀ àti wà ń di ẹ̀ǹdì ayé ọkọ sì tan ìyàwó lọ bí gun wọ́n sì gun okun ná wọn fi sọ́sẹ́ nísìnyí lówó òun náà sì ń bá wọn ké wọn mọ bí ìyàwó òun lọ ìyàwó ọkọ ó ti gbowó ti ta ọkọ ẹ̀ wọ́n wọ orí wọn mọ ọkọ ó ní ẹ sáà máa mú lọ nítorí àwa afá àjànkọ́ mọ́ra wọn babaláwo àdàmọ̀ mọ́ rárá òun náà ní irùngbọ̀n bíi tèmi ó sì wéláwà ní kánú babaláwo sì ni nbó la gbogbo ẹ ti wá mọ́ra wọn ẹlòmíì àtòrí òun fẹ́ da ìjọ lẹ̀ kíjọ òun lè kún lọ ilẹ̀ tó ti fẹ́ máa dájọ́ lẹ̀ kí ló ẹ̀sìn àgbàmíláyè wa ń béèrè pé kí ni máa fa kí ni olè ó bírèkì ọkọ àtìyàwó yàyà jókòtó yà sọ díẹ̀ ká máa lọlé. máa sábàbù tafdili bìjáni alanisaai. èsè kí ló fa ó la ìgbọ́kùnrin ga lórí obìnrin. bìkàmálì làákìlì. Saheed Balógun ntọ́fà tá a fi ní kọkùnrin ọjọ́ ga fóbìnrin òun ni pẹ̀lú làákàyè ọkùnrin tó pé lákàyè ọkùnrin pé. wàhùsùnì tẹ̀dìbìrì. ọkùnrin a máa think ọkùnrin yóò jókòó yóò think. wàmàzídì lìkùwàtì ìfìlẹ̀ àmàlì. májọ ọmọ wọlé ẹ̀rí àti ìlékún ìlágbára láti ṣiṣẹ́ ọkùnrin labùn. wàlìzálígà kàṣù bínú bó wà tí ìdínú tó fi ṣe pé èyí tá a bá sàlẹ̀ sànú àwọn ànábì ọlọ́run ọkùnrin là á fi jà ànábì ọlọ́run kò sóbìnrin tọ́jà ànábì ọkùnrin lọ́lọ́run ṣe lànàbì. wàlẹ̀ ìmáàmàtì. ọkùnrin là á fi ṣàṣáájú ayélódíjú lobìnrin fi ń já ṣáájú là ń gbọ́ kiri kan ń wá la ń wá la wọ́n á ń pàṣẹ fún nàìjíríà ayélódíjú ọkùnrin là ni wọ́n wá pàṣẹ. wà á mọ̀ kódà bọ́lọ̀n bá sí ọtọ́ ọlọ́run ó ní olówó jọkọ rẹ lọ bí Hadija ti lówó jà nẹ́bí Muhammad lọ. sallallahu alayhi wa sallam. ah kò sí mùsùlùmí nu hall yìí. sallallahu alayhi wa sallam. Hadija lówó ọmọ ọlá ni ọdún mẹ́ẹ̀ẹ́dógún ló fi ṣàgbà nẹ́bí Muhammad. sallallahu alayhi wa sallam. ìgbà tó fẹ́ ànẹ́bì tán bí ẹrú ní í ṣe lẹ́yìn ànẹ́bì ọlá ànẹ́bì owó ni máa ná. tí ẹ bá lọ fẹ́ ìyàwó kan láyé tá a wà yìí tíyàwó ni ọjáde yunifásitì gbọ́ jáde yunifásitì tán ó gba phd èèyàn wá fẹ́ ẹ̀ jẹ wọ́n ayíra ìlàlà ọlọ́run wa ni ó lówó tọ́ba lówó tọ́la mọ́tò sọ́kọ̀ táwọn kan bá wá sọ fún pé ibi lójú kó sí ká lọ phase two wá wo tọkọ ẹ̀ ń dá tọkọ ń bọ̀ ní tiẹ̀ kò yọkọ wú ọmọ ra náà ah, ọlọmọ fi má sì á lọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àmín. yọkọ wú ọmọ ra ọkọ pé kí ló dé wá ah, báwo ló ṣe ń fà mí yẹn mi ní fà yẹ o ò ní rúpa fún yìí rúpa fún olóhùn rẹ wọn ti sọ bẹ́ẹ̀ olórí burúkú ọwọ́ ẹ mo gbé ẹ kó ònú gọ́tà mo gbé ẹ sókè mo bíìdì ẹ tán ọ ń lọ sí lẹ́kì ọ ń lọ gbé àwọn ọmọ ọkọ ní èmi wo. La lọ gbọ́dọ̀ gbé mọ́tò yẹn jáde mọ́ ó mọ iye tí mo fi rà ni njó mọ iye tí mo fi clear ẹ̀ règúndé ni wọ́n fi ní mẹ́fà mẹ́fà nínú obìnrin ẹ̀ gbọ́dọ̀ fẹ́ wọn bẹ́ẹ̀ bá fẹ́ wọn ẹ̀ ní dà lábọ̀. lẹ́tàǹkẹ́ ha mm. sí tẹ́tàmínà nìṣá. mẹ́fà ń bẹ nínú obìnrin ẹ̀ gbọ́dọ̀ fẹ́ wọn bẹ́ẹ̀ bá fàyà lu àyà rẹ̀ àdánwò fa iná òun náà àzọmọlbala ẹ̀sìn àgbàmíláyè mẹ́fà ni wọ́n nu obìnrin sẹ́yìn nàálì ní mẹ́fà tiẹ̀ kọ́ ó ní ntòsí keje wọn ni kànáànà mm. ẹlẹ́ẹ̀keje wọn kànáànà ni mẹ́fà kọ́ mẹ́fà bóbìnrin ti da tó ni kéèyàn máa bẹ lọ́nu pé ẹ májèlé yẹ wà nínú mẹ́fà tí wọ́n wí o ó sì lè ti kó òun ní ọ̀dà jù tó yọ àfà tí bá rìn láàyè ọlọ́run bomi mí nírìn fa. aláwọn bó omi mi nìrìn bó ti ga tó níbẹ̀ lọ́lọ́run bó da ọlọ́run ni mo yọrin kú omi tiẹ̀ òun dà má mo yọrin kú kọ̀ wá ní tètè ta ẹ̀bọ̀n pé oh, àti sìgìrà ti da tó ìrìn yìí náà ni. ẹlòmíì ò sì ní da òun ò da kò ní structure alájí tó sọ̀rọ̀ ẹ máa wá kí ni pé káì gẹ́lì wo ló sọ̀rọ̀ ní ah, ti tó wọn ẹlòmíì ọ̀wọ́ adá ẹ lójú kódà ní structure láàyè àmọ́ tó bá sí ti bá rìn lọ́wọ́ yìí ọ kọ̀kọ́ máa tẹ̀lé ọkẹ́ dákun ọmọ yìí ni mo fẹ́ pé nígbà tó pé ah ìyìn pé ìyìn pé. ọlọ́run wá mú gbogbo ẹ̀ ó kó fún ọ̀dà ẹ̀ lọ́rọ̀ ọ̀dà ẹ̀ lóhùn ọ̀dà ẹ̀ rírí ọ̀dà ẹ̀ gbígbọ́ ọ̀dà ẹ̀ wíwò ọ̀dà ẹ̀ ẹ bá sọ̀rọ̀ ọkùnrin dídá bóyá ńgbà tí ọba yìí pé one million bóyá èmi ni wọ́n lọ pé one million lọ́hùn tẹ́ bá kan ọkùnrin mi tọ́ da àwọn obìnrin kan mọ̀ sọ pé ah, ah, kí ló dé ọmọ ìyá mi mo like your boy ó ga what a handsome man àwọn obìnrin náà máa sọ wọn ò ní sọ lójú wa ni àmàwàlàwò ò ní sùúrù ni ah, ọmọ wa wọ ọmọ igi ló dé títí ọmọ ó sì fi gbọ́ pé òun là ń bá wí. mo fẹ́ wọ shoprite ọmọ kan náà àwọn ọmọ poli àwọn náà sọ̀kalẹ̀ ọkọ̀ wọn ló gbé wọn wọn fẹ́ tóbi márùn wọn ni ah, salamu aleykum sa abi tèmi ẹ ẹ lalaji buhari musa mo ní èmi ni ẹ jọ kaba ya fọ́tò èmi èsì fẹ́ ké mọ́ yẹn ká má sọ pé yẹn ní gbéraga mo ní ọ̀dà ẹ bá mi yà á bá dúró mo dúró láàrin wọn bá mi yà fọ́tò wọ́n ń yà wọ́n ń yà ọ̀kan wa bẹ tó tóbi nínú wọn ọkùnrin kan náà wà ń bọ̀ alájì ẹ jọ jẹ́ kí mi náà jáfa ni ẹ jọ kí mi náà fẹ́ mo ní ọ̀ya mo bá dúró òun náà ya fọ́tò tọ̀ ìwọ̀n àwọn ọ̀nù surprise lọ́ba yìí torí ìní fẹ́ wo kìtàn bá ti rí mi yìí kíyàn púpọ̀ wọ́n mọ bá àwọn táfẹ́ kí mi mo kàn ń wọlé ìwọ̀n àwọn wọlé ẹlẹ́ lọ bọ́ọ̀yì tí wọ́n bọ̀ lẹ́mi wọ́n á ń wo ọmọ tá a jẹ́ ó ní ah, ah, kí lọ́mọ yìí yí wọnú lé lọ yọ lọ́hùn ẹ wo nǹkan. ẹ̀ẹ̀kan tí mo ti gbéyàwó mi lọ bẹ̀ ń wọ̀ ya gbé lọ mọ́ bá a ti débẹ̀ dé tá a tọ̀ kalẹ̀ ni wọ́n bá ń bá mi ya fọ́tò àtàdé níbà ìyàwó mi wá lóra yẹn n bá wa ya fọ́tò tán ṣé wọ́n ti máa bá ya fọ́tò tán mo ní ẹ eh, èmi náà wá ní àbọ̀ ọlọ́run àgbà fọlọ́run ni màá jó tún sunday bíi ẹlẹ́kẹta mo ní àyà yà lọ sọ́pàrà èmi ẹ máa lọ àlọ́ tiwa lọ́tọ̀ ni èmi àtàwọn ọmọ lọ tiwa lọ́tọ̀ ni ẹ máa lọ tí torí pé fọ́tò tó ti di tán bá mi yàtí lèyí sáà ń bà mí tọ̀ ń fà mí mo ní pé bọ́lọ́run ló ṣe mí bẹ́ẹ̀ jẹ́ ń dúró ni ẹgbẹ́ wọn làwọn àfa àkàntán wọlé tí wọn bá wọn ya fọ́tò lákùnjẹ́ ń bá wọn yá o orin fọ́tò náà wọ́n ń yá èèyàn bíi márùn-ún ní èèyàn bíi mẹ́ta ní ìmọ̀jẹ́ ń wọ́n wà á tì wọ́n dànù ni ọlọ́run á máa ṣe bẹ́ẹ̀ àwọn ọkùnrin àtobìnrin ẹjọ́ wá wájú ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmọ́ tó fi lè ẹ̀sìn kò ní pẹ́ tọ́jú ilé rẹ̀ ńjọ́ tí ìyàwó bá ti bímọ fún wa ó ti di ká tọ́jú ẹ̀ káfẹ́ yín lọ́rùn bí ìyàwó la fẹ́ dá Aisha anabi joko ìjà du aisha àti anabi muhammad aisha sì kéré sí anabi púpọ̀ aisha wa sọ̀rọ̀ ní sọ̀rọ̀ obìnrin ẹ̀rí aisha wa wo anabi títí gbà tinú bí ó ní ahaza nasi yasunu nasu anahu nabi yalla ẹ wo ọ̀rọ̀ tí ò da aisha lọ sọ bẹ́ẹ̀ sí anabi muhammad sayid balogun aisha kéré inú ilé anabi ló ti ta kókó ọmú níbi tó kéré dé ọwọ́ awo anabi títí nígbà tíjà dùn wọn ó ní ahaza lásì yẹsùn náà náà sọ àná sẹ́wọ̀n yìí náà làwọn èèyàn ń kele anabi ọlọ́run wàlá anabi òbínú ẹ̀ máa ń tà anabi fi dá lóhùn ẹ̀kọ́ pọ̀ lára anabi ah anabi ní ìwọ Aisha alam tu mi nobi sẹ́wọ̀n náà gbà pọ́lọ́run rán mi iṣẹ́ ni ah Aisha wa kúnlẹ̀ ẹ wo ẹ wo èsì tà anabi fún ọ oh, ìwọ náà gbà pé sẹ́wọ̀n náà ọ̀ gbà pọ́lọ́run rán mi iṣẹ́ ọ wa kúnlẹ̀ fún anabi wọ̀ọ́ ìwọ ìyàwó àfààní ọ ọkọ rẹ ṣàdúrà bí ó ṣe dáa fún yá àtàwọn ọmọ lóru yá samadu yá samadu yá samadu ebó ṣe ń jẹta ó ṣe ń jẹrin yá fìdíjọ kan ìdí ọpọlọ àjẹyàn yá samadu kó lè gbà kó lè gbà wá fún mi lẹ́tọ́ mi ẹ̀tọ́ èwo ọ̀pá ni ń jẹta dilẹ̀ mọ́ ń jẹrin dilẹ̀ mọ́ ìjàrún dilẹ̀ mọ́ àfàtọ̀ òní jẹ́ asáré àlìkí àmọ̀ díẹ̀ jẹ́ ń bẹ lọ́n fáwọn ọmọ báwọ̀ bá tiẹ̀ sí láyé mọ́ tọ́lẹ́ mi àwọn olégùn pẹ̀lú jàn jàn jàn ojoojúmọ́ tó ń pè máa ń sèyí ẹ̀mí ò ní gùn wá jẹ́ àṣàdúrà kalẹ̀ fáwọn ọmọ wa ọ̀tá ni kò lè gbà ọ̀fà tẹ̀sùbá àfanamọ́ra jáde ni wá fún mi lẹ́tọ́ mi àbà nítorí kíni kí ló le tó bá wọn torí náà ẹ̀sìn àgbàmíláyè ti ń danú lérú àìsífẹ́ ni máa sababu tọ́láàkì bẹ́yìnà záójì ìwà záójà tí. jẹ́ wá dé ẹ̀sẹ̀ gbàmí láyé lóhùn kí ni tí ń ṣokùnfà tọkùnrin fi ń kọ obìnrin tóbìnrin fi ń kọ ọkùnrin. sábàbù akẹ́bìnrin tún mí níhà. ó rí okùnfà tí ń jẹ́ akọ́ra wa kàfíra ọ̀pọ̀ àmọ́ nínú ẹ̀ yẹn sọ díẹ̀. Adamu jimá ìlọ̀kọ̀wé inda zawji. Àkọ́kọ́ ohun tí kọ́kọ́ mú obìnrin kọ ọkùnrin kọ́ ọmọ lè rún yàn kọ́ ọmọ lè káyàn kọ́ ọmọ lè gbòyàn. Ara wọn sì ná ẹ̀rẹ̀ nìkan wọ́n wá fòkè. Ẹlòmíì mú alọ́mọ alọ́mọ ògidìgà gbogbo ẹ̀ torí kíní kó lè rún